احمدیت زندہ باد زندہ باد زندہ باد احمدیت زندہ باد احمدیت زندہ باد احمدیت زندہ باد احمدیت زندہ باد احمدیت زندہ باد احمدیت زندہ باد احمدیت زندہ باد احمدیت زندہ باد احمدیت زندہ باد Today is not meant only for today. It is meant for all time. You are expected to remember it and to act upon it until you leave this world and go to the next to meet your Maker. What I have said to you, you should communicate to the ends of the earth. This day have I perfected your religion for you, and completed my favor upon you, and have chosen for you Islam as religion. أشهد الله إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gbogbo ti jẹ́ ìyìn tí ọlọ́run ọba ní í ṣe òun náà ni ọba àṣọ òun náà ni ọba tí ó fi oṣù yìí tó fi pọ́n àwa mùsùlùmí ó fi pọ́n wa lé ó jẹ́ oṣù tí máa ń yọ ẹ̀ṣẹ̀ torí pé nínú oṣù yìí ó máa ń ṣe é ṣe fún ẹnikẹ́ni láti ronú pìwàdà a dúpẹ́ fún un pé ó tún fún wa nígbà láàyè láti rí oṣù yìí àwa fi àsìkò yìí a fi tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba pé kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ẹ̀ láyé ní ìtẹ̀síwájú nínú ẹ̀la alukur'an tí à ń bá lọ nínú suratul bakara òun náà ni a sì ti fẹ́ máa fúnra wa ní ìdánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n síwájú ó ṣe pàtàkì kí a fi tó ara wa létí wípé àyà tá a fẹ́ kà tá a fẹ́ bẹ̀rẹ̀ sí ṣe àlàyé rẹ̀ yìí nínú suratu bakara ó jẹ́ ìkan nínú àwọn àyà tó ní í ṣe pẹ̀lú òfin islam nínú ẹ̀ a rí wípé tá a bá ń sọ̀rọ̀ nípa òfin islam kìí ṣe òfin ìjìyà nìkan ló ń nínú islam pàápàá jùlọ a rí nínú alukur'an nǹkan bíi àádọ́rin aya tọ́jà wípé ó ní í ṣe pẹ̀lú òfin nípa ètò ìgbéyàwó àti kíkọkọ àti tó súnmọ́ a nǹkan bíi àádọ́rin aya tó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan tí a lè pè ní òfin bá a ṣe títajà rírajà láàrin ara wa tí ní civil law a sì rí nǹkan bíi ọgbọ̀n àyà nínú alukur'an tó ní í ṣe pẹ̀lú òfin ìjìyà àti ìdájọ́ rẹ̀ a rí nǹkan bíi àyà mẹ́tàlá nínú alukur'an tó ní í ṣe pẹ̀lú àwọn ètò ilé ẹjọ́ tá ní nínú èdè lárúbáwá à ń pè ní kanun al-ijra'at proceeding law a sì rí àyà mi mẹ́wàá nínú alukur'an tó ní í ṣe pẹ̀lú òfin ètò òṣèlú a rí nǹkan bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú àyà alukur'an tó ní í ṣe pẹ̀lú òfin orílẹ̀-èdè kan àti orílẹ̀-èdè míì a rí àyà bíi mẹ́ẹ̀ẹ́dógún tó ní í ṣe pẹ̀lú ètò ètò ìṣúná àti tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó tá a bá wo alukur'an pẹ̀lú eléyìí yóò fi yé wa wípé kur'an yìí ṣèwé òfin bá a ṣe rò pé ìwé òfin quran òfin bẹ nínú alukur'an ni ṣùgbọ́n kì í ṣe ìwé òfin òfin bẹ nínú alukur'an ṣùgbọ́n kì í ṣe ìwé òfin ìdí nìkan yẹ pé gbàtà bá ń sọ pé ọ̀nà wo láti lè rí àwọn òfin islam àwọn ọ̀nà wo láti rí ààrẹ nínú alukur'an ṣùgbọ́n kì í ṣe òfin kì í ṣe pé nínú alukur'an nìkan láti rí òfin islam ìdí nìkan yẹ pé sunnah anabi muhammad sallallahu alaihi wa sallam ó kópa tọ́pọ̀ nínú òfin Islam lẹ́yìn náà ijtihad ijtihad ó ní ìgbìyànjú ìgbìyànjú látòrí àwọn sàábé wá nípa ìjìmá kí wọ́n kóra wọn jọ kí wọ́n ṣàṣàrò kí wọ́n wá ọ̀rọ̀ kan fi ṣàdá lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn náà nígbà tí wọ́n sàábé fọ́nká tí ò ṣeé ṣe fún wọn láti kóra wọn jọ wọ́n rí i pé ó tún ṣeé ṣe ká tún lu ọ̀nà míì ó ní pé àwọn ìdájọ́ tí ń bẹ́nu alukur'an èyí tá nàbí muhammad sallallahu alayhi wa sallam ti ṣe fún wa sunna àti àwọn ìgbìyànjú àwọn sàábé ó ṣeéṣe ká tún lò ó ká yẹ̀ wò káwa náà fi rí ìtọ́sọ́nà ká fi máa pò láti fẹ́ ṣe níta fẹ́ ṣe lẹ́yìn náà oríṣiríṣi àwọn nǹkan mìíràn tún wà istihsanu bẹ́ẹ̀nbẹ́ àti masalihul mursala masalihul mursala ò pé kí ni èwo ni níta tó ṣẹlẹ̀ nísìnyí àárín ìdájọ́ náà alukur'an àrínú súnà awonú ìjùmọ̀ àwọn àrí awonú kìyàsù tó ti lọ àtàwọn tó ti lọ síwájú àrí kò túmọ̀ sí pé tá a bá ti wá rí ọ̀nà pin ìlànà bí wa muhammad sallallahu alaihi wa sallam pé ikhtilafu a'immati ummati rahma ẹ wàá jókòó ẹ wàá bẹ̀rẹ̀ sí ronú ibi tẹ́ ẹ bá pinnu tẹ́ ẹ bá pinnu sígbà náà èyí tó bá dánú ẹ̀ fún mùsùlùmí tẹ́ ẹ bá ti lò ara òfin náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa báyìí ntí ń bẹ́ẹ̀ nínú alukur'an òfin bẹ nínú alukur'an ṣùgbọ́n kur'an gan fúnra ara rẹ̀ kìí ṣe ìwé òfin ìwé ẹ̀sìn ní alukur'an ṣùgbọ́n tí òfin bẹ nú ẹ̀ àwọn òfin tí wọ́n bẹ nú rẹ̀ yìí kìí ṣe pé gbogbo ẹ̀ lọ́wọ́ á jẹ́ ẹ̀là tó ẹ pé níta bá ti nínú rẹ̀ ọ̀sọ́nà mọ́ ọlọ́run ọba kẹ́ wa débi pé àwa mùsùlùmí ọlọ́run ọba fún wa ní làákàyè ọlọ́run ọba sì sọ pé ó fún wa ní ẹ̀tọ́ àti lò làákàyè wa láti mú òfin jáde ká má wà lọ́nà kan náà tó táwọn mùsùlùmí bá wá jókòó tí wọ́n bá sọ pé àwọn ọ̀fẹ́ lọ́ọ̀bì kan nítorí tí ń bẹ́ẹ̀ ń bì náà ni nítorí àwọn bá ti rí náà Al-Qur'an ò ṣe má ìkọjá àyè nu àti pé ọ̀tà kò súnà ọlọ́run ọba fúnra ara rẹ̀ kí àwọn wa kí wọ́n ka ayàtọ̀ fẹ́ máa ṣe ẹ̀ láàrẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí kí wa. كاتبا فرهان مقبوضا فإن أمن بعضكم بعضا فليؤد الذي ائتمن آمنا الذي ائتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتم فعلتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم ۖ أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه ربه والمؤمنون كل آمان بالله وملائكته وكتبه ورسله ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا إن نسينا أو أخطأنا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 ọlọ́run ọba ó pe àwa onígbàgbọ́ òdodo sí nǹkan tó ṣe pàtàkì ká jìnnà sí nǹkan náà kó má bàa ṣe okùnfà ìparun fún wa kí ni nǹkan náà tí ọlọ́run ọba fúnra ara rẹ̀ tí ó kì wá ń lọ pé ká jìnnà sí ní owó èlé ká jìnnà sí torí pé kò sí èrè nínú owó èlé ìparun ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة أن ترد منكم ومن يفعل ذلك أدوانا وظلما فسوف نسله فسوف نسله نارا وكان ذلك على الله يسير nínú suratu nisa ọlọ́run ọba ya ayu alẹ́dínà amanu ẹ̀yin onígbàgbọ́ òdodo látàkùlù amúwálàkùn bẹ́yìnàkùn bẹ̀lẹ̀bàtì ní ọ̀nà tí ọ̀bọ fi mu ní ọ̀nà èrú ẹ má máa jẹ owó ara yín ṣùgbọ́n owó ara yín yóò máa wọ ara wọn owó tèmi yóò wọnú tiẹ̀ tèmi owó ọ̀pọ̀lọpọ̀ wa yóò máa wọnú ara wọn ní ọ̀nà tí Islam fọwọ́ sí òun náà ni pé ìlà náà ti ta tí jẹ́ pé pẹ̀lú ìdùnnú pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ wa lọ́wọ́ bá ti fi ń lọ́wọ́ ẹnìkan bọ́ sọ́wọ́ ẹnìkejì kò sí ìpayà ńbẹ kò sì sí ńbẹ ó túmọ̀ sí pé Ọlọ́run ọba ọba tí ọlá rẹ̀ ga jù kò sọ pé mùsùlùmí ò gbọ́dọ̀ lówó ṣùgbọ́n bá a ṣe ná owó òun ni islam ń kọ́ wa ọ̀nà tá a gbà wá owó òun ni islam ń kọ́ wa lànàbí wa muhammad sallallahu alaihi wa sallam lamani alil ghina liman taqwa kò sí ní tó burú kí mùsùlùmí ó lówó kọ́ pọ̀ ṣùgbọ́n ẹ páyà ọlọ́run ọba ìgbà tí ọba páyà ọlọ́run ọba owó lè gbé sọnù owó nínú islam ó ní Islam ó gbà pé ẹnì kọ̀ọ̀kan ó lè ní owó tiẹ̀ ẹnu kálukú ló lè lówó tá a sì máa fowó ń sara wa láǹfààní ṣùgbọ́n owó yìí èmi mo ní bó bá ṣe wù mí ní ṣe náà ó ní Islam ò fọwọ́ sí pé ọjọ́ ẹ̀rẹ́ mùsùlùmí owó sì ó sì lówó lọ́wọ́ ó wá tajà ntí ọlọ́run ọba sọ pé kọ̀ dáa ìlọ́wọ́ a máa tà torí kí ni ebe mi mo lówó mi ah, islam fọwọ́ sí yùn islam fi ó fi àwọn òǹdè kan ó fi dè wá mọ́lẹ̀ owó yín ẹ ná síbi halali ni ibi tó yẹ pé yóò mú àǹfààní wá fún ọmọnìkejì ni kìí ṣe tí yóò mú ìparun wá fún yín kìí ṣe tí yóò mú ìparun àbí ìpalára wá bá ọmọnìkejì nìdí nǹkan pé nínú islam Dr. Zaidan sọ pé ní tẹ́ ẹ bá wo ohun tí wọ́n ń pè ní owó nínú Islam àbí ní àwùjọ Islam kò máa ti jẹ́ ń pawó Islam sọ pé kí gbogbo mùsùlùmí ọjọ́ lòsì kẹ̀kẹ́ kájọ́ akúṣẹ̀ kájọ́ lẹ ká má ṣiṣẹ́ sadaka sadaka pé Ọlọ́run ti sọ pé kan tó wá lówó máa yọ sàkà kó máa fún ẹni tí ò ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí ò ní kì í ṣe pé kí ẹni tí ò wá tí ò ní kó wọn máa ṣiṣẹ́ mọ́ kése bẹ́ẹ̀ tí wọ́n bá fẹ́ fún ọ kí wọ́n fún ọ ní tí wọ́n náà fi bẹ̀rẹ̀ ẹsẹ̀ ni ìwọ náà ó ṣiṣẹ́ ó rí pé láti bí àìní rárá ìwọ náà máa wá ní ìwọ náà máa wá ní àwọn mẹ́wàá ni a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ láìpẹ́ nígbà táwọn mẹ́wàá yọ sàká tí wọ́n fún àwọn tí wọn ò ní tí wọ́n fún ọ lówó àwọn náà bẹ̀rẹ̀ ẹsẹ̀ kése pé wọ́n wà máa retí sàká gbogbo ìgbà àwọn kan máa wá ṣiṣẹ́ àwọn kan máa wá jẹ Islam kan òfin Islam pé ẹnì kọ̀ọ̀kan gbọ́dọ̀ níṣẹ́ lọ́wọ́ kẹ́nì kọ̀ọ̀kan ó ṣùgbọ́n lọ́nà wo ọ̀nà halali ìdí tọ́jú pé ọlọ́run bá fi fi ìjìyà sílẹ̀ fún ẹ ń bá gbé owó olówó lóòótọ́ ẹbí owó ọlọ́run ló lówó bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó fi àwọn kọ̀ọ̀kan sí ipò kí wọ́n máa darí owó òun tẹ́nìkan bá wà lọ tó bá gbé owó òun nínú Islam òfin bẹ́ńbẹ́ níbi tí òfin ìjìyà ti wà nù kìí ṣe wípé bóyá Islam kan wàá jókòó pé ká máa jẹ níyàkọ rárá ẹ ń bá kọjá ààyè rẹ̀ òní Islam ọjẹ ń yà Islam ẹ̀tọ́ ẹnì kọ̀ọ̀kan láti ní owó Islam ó gbé kalẹ̀ pé nínú òfin Islam àwọn àwọn tí wọn tó ń fi dè wá òun náà ni wípé ká máa kíyèsí àwọn ìlànà ọlọ́run ọba tá a bá ti kíyèsí àwọn ìlànà ọlọ́run ọba ntọ́nà ọba ní ká má ṣe tá a ti ṣe ọlọ́run ọba ní ẹ máa owó ṣùgbọ́n ẹ má wá lọ́nà owó èlé ẹ má wá lọ́nà olè lọ́nà ìtọ́tọ́ ọba ti rí ńbẹ ó kéré ni ọ̀pọ̀ ni halali ni inú sí ọwọ́ rẹ ni inú eh, eh, okòwò ni nínú pé ọjẹ́ ẹ ọmọ bó ṣe àwọn nǹkan kan fún àwọn èèyàn ni àtọ́ fẹ́ nǹkan kan ṣe tí wọn ò lè ṣe wọ́n pè ọkọ̀ kọ́ bá wọn ṣe ọba wọn ṣe wọ́n fún ọ lówó halali ni ṣùgbọ́n owó olówó ẹ̀yìn gbé bẹ́ẹ̀ bá gbé owó olówó kọ́ wa ní wọn lọ mọ́sálásí wọn lọ túbá ọlọ́run àgbà túbá ẹ̀ ọ̀hún á níjìyà bí àwọn èèyàn bá mú ọ láyé kó ọjà lè kí wọ́n fìjìyà olè kí wọ́n fi fún ọ ọlọ́run ọba ń retí ẹ̀ gbogbo tó o gbé ọjà bọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ọjà bọ̀ wọ́n fi ọ́ sí ètò owó wọ́n ní ọlọ́gbowó ló kọ àwọn èèyàn pé òun wọ́n ló ń sojú wọn ọwọ́ àna ọwọ́ àlọ́ mọ́sálásí ọwọ́ àlọ́ gbowó fún wọn pé kàn bọ́ dúpẹ́ kàn bọ́ ṣàdúà kàn bọ́ wá foríjì bí gbogbo mùsùlùmí àgbáyé bá ń wá foríjì fúnrú ẹ ọ̀ntara rẹ jẹ ni lọ́ọ́ da owó wọn olówó tó gbé lọ́ọ́ da padà kọ̀ jẹ́wọ́ kẹ́ ẹgbà ẹgbọ́ o iye báyìí tí wọ́n gbé fún mi ń jọ́ sí pé ká fi ṣe ètò ìdàgbàsókè àdúgbò yìí ìwọ ló gbé o tó o ti wá túbá o ti ronú pé wàdà lọ dánwó padà ọba ti dánwó padà báwo bẹ́ẹ̀ ni báwo fà kankan ṣàdúrà fún ọ àdúrà rẹ gbà tó ikọ́ ọlọ́run ti dárí jiyàn ọlọ́run wa sọ fún apẹ̀tọ̀ inú àwọn òfin tọ́nà ọba fi dè wá ni pé wọ́n fi kú mímá jà alákòmúláhùn mustakhlifina fihi pé owó táwọn wò yìí tọ́nà fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ọba afúnisọ́ ìwọ́n tó olowo lọ́lọ́run fi ni pé ẹ máa ná nínú rẹ̀ tó pé ọlọ́run ọba fi ó fún yín sọ ní ṣùgbọ́n ẹ ná nínú rẹ̀ pẹ̀lú halali nítí ọlọ́run ọba fi sọ́tún sí àkàtà yìí ẹ mú ń bẹ̀ kẹ́ halali ọ̀nà halali ò ní wípé ó fi máa dàlúrú máa fi fún àwọn kan kí wọ́n máa dàlúrú àbí ọ máa fi yá àwọn èèyàn ọmọ wa gbowó òlélẹ lórí gbogbo orú ọ̀nà báwọn pé ìwọ ló ní ti fi ọ́ sí kápá rẹ̀ ń lò lọ́nà tí ọ̀bọ̀ òfin islam mu ìjìyà ní lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ọ̀fọwọ́ sí wele torí a bá lè wá yìí níbàámu pẹ̀lú òfin ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ fún owó ẹni tó yẹ ká fún lówó náà dáṣẹ́ lẹ̀ tá a wá ní kọ́ máa wá ká máa wá so kálí bá a máa rí lò kò sáǹfààní kan tá a ṣe fún ẹni bẹ́ẹ̀ àǹfààní kan tá a fún òsì a ń ni tèké wá sí tiẹ̀ ń jẹ́ à ń ti àwùjọ ń jẹ́ torí pé yóò ti á dọ̀lẹ́ wá ti á dilẹ̀ mọ́ yóò lọ gbowó bàbá ni yóò lọ dàbí kan rú yóò lọ ń ntí ìkórira tó fi ń bẹ́ńbẹ́ láwùjọ wa onu àwọn tó lọ ń fún lówó kí wọ́n na ti halali kẹ́ ẹ yọ sàká tẹ́ ẹ bá yọ sàká ká wá wo owó yìí ká kó jọ ńgbà bá kó jọ ká wo ọba tí àwọn èèyàn bá fúnra wọn kò tí ọba sí àwọn ọmọ gànfẹ láwùjọ ẹnìkọ̀ọ̀kan ó rìn yóò yan yóò sùn ọkàn rẹ̀ ó balẹ̀ ṣùgbọ́n gbà tá a náwó yìí lọ́nà tó yẹ ká náà ńlọ́dá wàhálà gbogbo wàhálà tá a ní àwọn tó ń wá lówó ní wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn á ní ọkọ̀ bẹ́ẹ̀ bá kọ́lé tó bá ọkàn á jẹ́ káwọn èèyàn máa rí tá a ná ti ń ọgbà tẹlómi ìṣèjì ká lé rẹ̀ tí ọgbà Agodi nìbàdàn jọ ẹ̀wọ̀n ọgbà ẹ̀wọ̀n Ìbàdàn jọ kọ̀gá tó ṣùgbọ́n ṣe ti ọgà ní kámálì bá lè fò ó tún wá lọ rajá ó tún kó sínú torí pé o ọkàn rí ọba lẹ̀ sí ọdẹ fún tó lórí ọba yẹ pé àwọn ńlọ́wọ́ àpàtọ́ pé kò wá sí ààbò kankan láwùjọ wa mọ́ nípa pé owó tí Ọlọ́run bá fún àwọn èèyàn àná dáadáa ni. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن ترد منكم ní Ọlọ́run bá fi sọ pé owó yìí sẹ́ ẹ náà ẹ má máa jẹ́ níjẹkújẹ ìwọ náà tí wọ́n bá fọ́n sẹ́ má ní sẹ́ olówó ni olówó lọ́wọ́ kọ́ ọ má ṣe àìsíṣẹ́ nígbà tí wọn náà bá ṣiṣẹ́ ó jẹ owó olówó pẹ̀lú ọ̀nà tí ọ̀tọ́ nù ó fún ọ lóko sẹ́nu. wala taqtulu anfusakum. ẹ má para yín ẹ má para ara yín níbi tí a ti ń para wa láwùjọ ara ẹ̀ nu oníbi ànáwó síbi tó yẹ ká na sí àìnáwó síbi tó yẹ ká na sí kò wá sí mọ́ láwùjọ nígbà tó di pé gbogbo àwa ti fẹ́ǹsì sílé náà wọn àwọn olè náà ti àwa lọlé mọ́ àwọn náà wàá bọ́ sójú ọ̀nà nígbà tí ti pété ọba tí wọ́n bá wọlé ajá lè má jáwọn jáwọn lílé wọn wà àwọn náà wọlé mọ́ ojú ọ̀nà lọ́sàn-án gangan wọn á dáná ètò burú jù táwọn pé àti kọjá àyè ní Nàìjíríà ní wípé àwọn tá a rò pé ni máa dáàbò bò wá àwọn gan ò lè dáàbò bò ra wọn nígbà tó yẹ pé iléeṣẹ́ ọlọ́pàá gan pàápàá lọ yìnbọn wọn bẹ́ẹ̀ lọ́sàn-án gan tí èso òru láfi rí wípé ó di dandan fún wa ká ronú pìwàdà ká ronú ká máa òfin ọlọ́run ọba tá a bá ti ń tẹ̀lé ìlànà tọ́lọ́run ọba ọlọ́run ọba nígbà tọ́lọ́run ọba sọ́nà ọ̀kọ́ bi ma bi tí ìṣòro kan bá wà pẹ̀lú àwọn àwùjọ kan ọlọ́run ọba ò ní yí padà o ara wọn kí kọ́kọ́ yí wà wọn padà tí wọ́n bá ti yíwà wọn padà ẹ rí i pé gbogbo ń tọ́jẹ́ ṣòro wọn á kú lọ́dọ̀ wọn àfi kí àwa mùsùlùmí àwa àsìkò nàìjíríà táwa fúnra bá kọ́kọ́ tí a bá kọ́kọ́ ronú pìwàdà tá a bá rò wípé ká padà sọ́dọ̀ ọlọ́run ọba kí ni padà sọ́dọ̀ ọlọ́run ọba ẹni ká tẹ̀lé òfin ọlọ́run ọba títẹ̀lé òfin ọlọ́run ọba kìí ṣègbà tó bá jẹ́ wípé ìlú kan eh, state àbí federal tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bá wa dá òfin islam sílẹ̀ ó ṣeé ṣe fún wa nínú àwọn táwọn náà ń gbọ́ nínú oṣù ramadan káà náà bẹ̀rẹ̀ sí ronú ká béèrè ètò ọba ayé wa ká fi máa ṣe gbèsè ayé wa allahumma aqsim lana min khasyatika ma tuhulu ma tuhulu bihi baynana wa asik wa tó bayna ma'asik ومن طاعتك ما تدخلنا وتبلغنا به إلى جنتك النعيم ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا والآخرة ولا تجعل عاجلة أكبر همنا ولا مبلغ ilmina. ولا تجعل مصيبتنا في ديننا ودنيانا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا وارزقنا وأنت أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته احمدیت زندہ باد زندہ باد زندہ باد احمدیت زندہ باد احمدیت زندہ باد احمدیت زندہ باد احمدیت زندہ باد احمدیت زندہ باد احمدیت زندہ باد احمدیت زندہ باد اہم احمدیت زندہ باد احمدیت زندہ باد Today is not meant only for today. It is meant for all time. You are expected to remember it and to act upon it until you leave this world and go to the next to meet your Maker. What I have said to you, you should communicate to the ends of the earth. This day have I perfected your religion for you, and completed my favor upon you, and have chosen for you Islam as religion. أشهد الله لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ní tẹ̀síwájú níbi ọ̀nà tí ọlọ́run ọba tó là kalẹ̀ fún àwa mùsùlùmí láti ná owó wa sí òní pé ọlọ́run ọba ìjìyà fún olè ọlọ́run ọba fi sílẹ̀ láti fi hàn yìí pé owó tí ọlọ́wọ́ bá fi sí ọ̀dọ̀ ẹnì ẹ̀tọ́ ti ẹnu ẹ̀tọ́ ẹ̀ ni pé oníkọ́ dáàbòbò kò tọ́ láti lọ síbẹ̀ owó tọ́jú owó gbogbogbò ẹnì kan kò tó pé ọlọ́wọ́ bá fún ọ ní kápá wípé kí wọ́n kóná àìsí mú owó olówó àìsí Islam Islam ipò tó wà kọ́ máa fi rẹ́ àwọn èèyàn jẹ islam ọ̀fọwọ́ sí gbogbo àwọn ọ̀nà yìí pátápátá àwọn ọ̀nà tí ò lẹ́tọ̀ọ́ nínú islam ni ẹni tó bá ṣe gbogbo eléyìí ọlọ́run ọba yóò jẹ níyà yóò jẹ láyé yóò jẹ lọ́run nínú ọlọ́run ọba ọlọ́run ó tẹ̀síwájú nínú ayal quran ó ń sọ fún wa wípé lóòótọ́ tá a bá wo àwùjọ tá a wà á rí i pé a ti bára wa nínú owó èlé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà wa ní a ti náwó ní a ti fún àwọn èèyàn lówó pé wọ́n gbowó èlé ọlọ́run ọba ń sọ fún wa wípé kì í ṣe pé nígbà tó o ti ṣe ọ wà máa bá lọ pé a ti wà ń bẹ̀ náà ó ṣe é ṣe fún ọ láti ronú kí wàdà kọ jáde nínú ẹ̀ ọlọ́run wa fi sọ fún Al-Qur'an pé wa in tubtum falakum ru'usu amwalikum la tadlimun wa la وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضا فإن أمن بعضكم بعضا فليؤد التي فليهد الذي تمنى أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم وإن تبتم فلكم رؤوس أموالكم gbogbo ní téèyàn bá ṣe tí ọba ti dáa níjọ́ tó ọba ti mọ̀ pé tó ṣe yé ọ̀dà kò bófin mu tó ọba ti túbá ó ti parí ṣùgbọ́n nípa ẹ̀wọ́ tó o ti fún yàn lówó èlé tó o ti ń tó fún yàn lówó tó o ti ń gbowó èlé lé lórí ọ̀nà òjì tí ọba ti túbá falakun rukusa amuwaleku orí owó tó o fún tìjọ náà ó kúrò ṣeéṣe kọ́ bọ́yọ̀ o ti gbà lọ́pọ̀lọpọ̀ owó tó o yá tẹ́lẹ̀tẹ́lẹ̀ falakun rukusa iye tó jójú owó iye tó bá sẹ́kù ẹgbàá kẹfì yẹ yòókù lẹ̀ fọlọ́run ọba tẹ́ ẹ bá ti ṣe léyìí kò sí nǹkan kò sí jàmá. nígbà náà ọlọ́run ọba wa tẹ̀síwájú ọ ń sọ fún wa nípa ẹ̀tọ́ ẹni tó lówó àwọn kan bẹ tí ò lówó owó ìsìpọ̀ ó sì yọ sàká ńgbà ó yọ sàká tán owó sì tún kọ̀ lọ́wọ́ rẹ̀ ó sì tún lówó lọ́wọ́ ẹ̀mí sì ń bẹ tí wọn ò lówó ṣé kò ṣeé ṣe lẹ́yìn ìgbà tó ṣèrànwọ́ ṣèrànwọ́ sì lówó ṣé kò ṣeé ṣe ká ní ọ̀nà míì tí yá tí ò lówó fi lè jàǹfà nínú owó tẹ́ni tó lówó tó ní ni Islam fún alẹ́ pé ó ṣeé ṣe. wa in kana dhu usratin fanadratun ila maisara wa tasaddaqu khayrun lakum. in kuntum ta'lamun. Allah ọba wa in kana usratin a kan ni wọ́n wọn à lówó ni nípa ètò àìlówó lọ́wọ́ wọ́n wá ní wọ́n wá bá ẹni tó lówó lọ́wọ́ kó kọ́jà àwọn lówó fanadira tún وأن تصدقوا خيرا لكم وأن تصدقوا خيرا لكم tí ẹ bá yáwó àwọn báyìí lówó fanadirọtun ẹ lọ wọn lára ẹ fi wọn lára balẹ̀ ẹ fi wọn lọ́kàn balẹ̀ tí wọn bá rówó kí wọn sanwó yẹn padà fún yín tẹ ẹ bá ń ṣerú eléyìí láwùjọ ẹni tó bá lówó tó lọ́n láṣìírí tó bá ń ṣe àánú fún àwọn tí wọn ò ní owó lọ́wọ́ ó yá wọn lówó pẹ̀lú ìrọ̀rùn owó tó fẹ́ yá yìí yóò gbà tó rí san yóò o bá rówó náà kọ̀ wá san ìlànà ẹ lọ lára títí dìgbà tí yóò bọ̀ sí gbàdẹ̀kùn gbà tí gbà ó ní gbàdẹ̀kùn ńgbà tó rówó ńgbà rówó wá sanwó fún dáadáa lélẹ́yìí jẹ́ láwùjọ tẹ́ ẹ bá ń ṣe dáadáa fún àwọn èèyàn láwùjọ dájúdájú ọlọ́run ọba ọmọ ẹ̀ ṣe dáadáa fẹ́yìn náà tọ́ ẹ pa bá láàánú ara wa lójú kò ní í sí olè láwùjọ wa kò ní í sí adigunjalè láwùjọ àìsàánú nígbà àwọn kan dájú bíi wèrè wọn dájú tọ́jú pé ìgbàjú wọn àkọ́ kí gbogbo àwùjọ parun ṣùgbọ́n káwọn nìkan máa gbádùn ìní ó fà tó yẹ pé wọn ó fi ọ sípò àkóso wọn ó fún ọ lówó ọ̀nà yìí ọ̀dà gbogbo mọ́tò ń ṣubú ń bẹ àwọn ẹ̀mí àwọn èèyàn sì ń sọnù wọn ó sì kówó fún ọ o fi ṣe títì ìwọ ó sì kówó ọ léèrè ọ lọ wò ó ibi tó dénú ó sì sápò ara ti kò sáànú láwùjọ ni tó bá pẹ́ àánú bá wà láwùjọ ọ̀pọ̀lọpọ̀ gbà láàgbọ̀ wípé mọ́tò mọ́tò oṣùbù o iyẹ̀ iyẹ̀ mi báyìí lọ́sọ̀nù mọ́tò kan ọ̀dànù iyẹ̀ mi báyìí lọ́sọ̀nù ọwọ́ àwò kí ni a ṣe pé ọ̀nà tí ọ̀dà ló ń fà á kí láwa ṣe wọn ní iye bílíọ̀nù báyìí ni wọ́n fi tún ṣe wọ́n dẹ̀ kó fún ọ ìwọ alágbàṣe tí wọ́n fún lówó tí wà àtẹni tí wọ́n fún bóyá mínísítà bóyá kọmíṣán tí wọ́n fún tẹ́ẹ̀jọ́ pín àìláàánú àìláàánú èèyàn lójú ni tẹ́ẹ̀ bá láàánú èèyàn lójú tẹ́ẹ̀ bá tó nígbà tó náà dá ńkọ́ lọ́kàn mi pẹ̀lú èyí èyí plane níbẹ̀ wọ́n máa fò fífò tí wọ́n ń fún torí pé olówó lọ́wọ́ tó wá láàánú àwọn ìlú dúkìá kan rìn níbẹ̀ ò ní í ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ń ṣe dáadáa láwùjọ ẹ mà pé iná ọmọ rí dáadáa gbà láwùjọ ìlànà bí wa Muhammad sallallahu alayhi wa sallam òní irhamu man fil ard yarhamukum man fis sama àwọn tí ń bẹ nílẹ̀ ni pé àwọn oníbẹ̀ ńlẹ̀ àwọn ọmọ ọmọ àyà yín àwọn tí wọn ò lówó àti wọ pléènì tọpọjú ọ̀nà alẹ̀ wọn rìn ẹ ṣàánú wọn ẹ tọ́nà ṣe fún wọn tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba tó wà ní sẹ́mà yọ ṣàánú tẹ̀yìn náà tá a bá ti wá sí lé ẹni tó bá kọ̀ tó bá ò ṣe ó lè máa wà lè máa ọba rẹ̀ ọba yìí sì tó mú ọlọ́run kó torí pé orí àwọn tí wọn ò sànú yóò mú wọn nítorí àwọn bá fẹ́ ni pé ká sànú ara wa káwa náà ó lè bá a máa rí àánú gbà lọ́dọ̀ ọlọ́run ọba ẹni tó bá lówó islam fààyè sílẹ̀ wípé ètò ìyàwó lọ́nà tó rẹwà islam fọ̀nà rẹ̀ sílẹ̀ òní wípé ká yáni lówó ká má gbèlé ká yá lówó kára ó fi lè bá àdéhùn náà ká yá lówó kó fi gbọ́ bùkátà kó fi dá oko òwò ọkọsẹ kòró ranisẹ káfúnlówó kọ ranisẹ tọba ranisẹ tó náà bá ń ṣiṣẹ́ òun náà inú rẹ̀ ó dùn àwùjọ wọ́n máa dà so irú owó báyìí islam fààyè ẹlẹ nínú wà nínú òfin islam pé nìsọ́ tá à ń pè ní kọ́rùdù òfin islam ní kọ́rùdù ẹ̀yáwó báwo láwa ṣe ya ìpè wọ́tọ́ ọba lówó tó ọba yáàyàn lówó má retí owó èlé má retí pé àǹfààní kan ẹ̀yin ìyá olówó yẹn ṣùgbọ́n ọ máa ṣe kíní kan fún mi ẹ̀yin nípa owó èlé ń bẹ́ o ṣùgbọ́n oko ẹ̀ǹkúlé rẹ wá ọwọ́ akún torí pé o ti di alówó afa ẹ wà bá mi sanko yìí afa ẹ wà bá mi dráìfù ọmọ mi lọ sí Àbújá torí kíni torí pé ọ ya lówó bí ìgbà tó gbowó èlé náà nù torí kéèyàn tó ń sáré ń ṣe o ṣé tó wáyé kó wọn fi ṣe ò ní gbowó lóòótọ́ lọ gbowó lọ́ẹ̀ pé mo ya oníye báyìí ọ̀sán yé báyìí ṣùgbọ́n bó ṣe ya lówó tán lọ́ba dẹrú ẹ láti pé wá ti fẹ́ tọ́wá fẹ́ tọ́wá fẹ́ roko ẹ̀kúlé ẹ bá ń pè lágbájá wa tọ́wá fẹ́ rán lọ bìkan tó jìn ẹ bá ń pè lágbájá wa nkélódé àwọn ọ̀gbọ́wọ́ èlé èyí tó ọgbà ń kí ni wọ́n ń pè àlékúnnù filẹ̀ maisara fanadọ̀dọ̀ tún ilà maisara ọba ti ya lówó ò ní etí nǹkan kan lọ́dọ̀ rẹ̀ tó bá sọ fún wa pé ó pẹ̀yìn kúlẹ̀ jẹ́ ìjọba ní san ah, àfa ìdára tó bá sì bọ́ ọsán ọsàn wẹ̀ fún tó bá ti san tán ọ̀ fúnra ara rẹ̀ tó bá lóun ò gbowó ọ̀ wò iye tó yẹ ọ́ jẹ́ ó fún gbowó torí pé oògùn ara rẹ̀ ló lò àsìkò olóṣù lò gbowó ọ̀ gbọ́dọ̀ fi nǹkan kan àǹfààní kan ọ̀ gbọ́dọ̀ tibẹ̀ jáde tòkọ̀ ọ̀yà lówó àǹfààní kan ọ̀ gbọ́dọ̀ já tibẹ̀ jáde الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحسنون سواجوا آية آية قاقوا فرارالي وتصفوا وانت صدقوا خير لكم إن كنتم تعلمون تنبوا يا ولا وري قويا لو وسبرون به ṣùgbọ́n wa an tasaddaqu khairun lakum. wa an tasaddaqu khairun lakum in kuntum ta'lamun. tẹ́ ẹ bá ń ṣètọrẹ àánú ẹ̀yàn wá yáwó lọ́wọ́ ẹ lóòótọ́ ni olóòfin fẹ́ yáwó kí ló fẹ́ fi ṣe mo ti kọ́ṣẹ́ mo ti fúri iye owó báyìí lókùn tí mò ń wá kí n fi ra níṣẹ́ kí n sì fi gba ṣọ́ọ̀bù kí mi náà máa ṣiṣẹ́ nítòkù náà nù tí n bá ti délé ìyùnsẹ́ ti parí àbí àti ẹ̀ ti kọ́ṣẹ́ àti gbaṣẹ́ àti gba àti anisẹ́ àní ṣọ́ọ̀bù ṣùgbọ́n ṣe ẹ̀rí ibi tí ṣòro wà ní wípé gbogbo àwọn tá a máa ń rà á lọ sí láti ìjókòrò á lọ sí èkó lọ rà ni àròwó kan láti tá a bá rówó ni ó ṣeé ṣe fún wa láti fowó kó gbogbo owó nkíní wa táwa ní ojú kùn àní ṣẹ̀ṣẹ̀ rẹ fúngbà tẹnìkan bá gbéṣẹ́ wá láṣẹ̀ṣẹ̀ wá sọ pé ọ̀dà tó bá dọ̀tún la kọ̀ wá ọ̀tún la tó padà wá òun òun láṣẹ̀ṣẹ̀ wá ẹ̀ láṣẹ̀ṣẹ̀ á lọ sí èkó ńgbà náà á ti bọ̀ àsìkò tó fi lo èkó kọ̀bá kúkú lẹ́ẹ̀kan lọ sí èkó lẹ́ẹ̀kan bóyá lọ́sẹ̀ ó lè ṣe é ṣe tó bá rówó kọ́ lọ sí èkó lẹ́ẹ̀kan lóṣù ó ti ra gbogbo kínní yọkàn máa ṣiṣẹ́ ní tó fi ń dá ọ̀tún la jọ mẹ́rin ọ̀sẹ̀ kan fún àwọn tó gbéṣẹ́ fún yóò ṣe é ṣe kọ́ pé gbéṣẹ́ fún láàárọ̀ kọ́gbà lọ́sàn bó bá ṣe ń ṣiṣẹ́ yìí sí iṣẹ́ bá ṣe ń yá sí bẹ́ẹ̀ náà ṣe máa lówó lọ́sí iṣẹ́ tó yẹ pé èrè rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò tó nǹkan ó ti ná owó àtèrè tán kó tó parí iṣẹ́ ara ń ṣàkóbá fún wa nù kò sáànù ní ti ń kó bá wa nù Islam fààyè lẹ̀ tọ́ ọ bá lè ṣètọrẹ àánú ṣùgbọ́n o fẹ́ ya lówó kọ́ ya lówó lọ́nà ìtọ́da lọ́nà ìtọ́rẹ wà láì ní ìnira kankan lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ èèyàn ọmọ kéékèèké tá à ń rí ná kọ́sẹ́ tọ́ da lọ́wọ́ wọ́n ní wọ́n mọṣẹ́ wọ́n sì tọ́jú pé wọ́n mọṣẹ́ dáadáa ṣùgbọ́n tó ń ṣe wọ́n ni wípé wọn à rówó láti fi dára wọn lókòwò níṣẹ́ àìrówó tí wọ́n bá sì ní ká lọ sí báǹkì gbogbo eh, ètò pé property alleviation àbí kọ́ni eh, tí wọ́n ń ṣe wọ́n alleviate nǹkan kan ó ń dá kú ọ̀ràn ni òsì tí ẹni afẹ́ kákò láwùjọ ó ń lékún ni bàbá sì lọ sí báǹkì kan fẹ́ yáwó béèyàn bá yáwó báǹkì àfikọ́ náà ṣàánú ẹ̀ torí pé nígbà bá sojú owó tán èlé tí ọmọ san yọ ọmọ bú rẹ pé kí ló ń gbowó yìí sí islam fi fààyè lẹ̀ tó o bá fẹ́ yáwó kọ́dùdù hasan ẹ yáwó lọ́nà ìtọ́rẹ wa owó tó yá iye tó yá lọ́sàn ìbẹ̀rù wípé ee owó ti ń lé owó ti ń lé kò ní síbẹ̀ ìtọ́nà wa fi lẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba tó ṣe lé ìkọ̀sà ìfi òfin o ètò islam islam èyí kàn ṣe nǹkan pẹ̀lú pé tó mo ti á jẹ́ mùsùlùmí bọ́dà ẹ̀ one million yìí tí mo fẹ́ fi ṣe ọ̀gbọ̀dọ̀ tó ń béèrè sí àní ọ̀yà ń lówó ńgbà ọlọ́sàn àní ọ̀yà ń lówó Islam ò sọ fáwọn pẹ̀kọ́ wa yáwó kọ́mọ̀ nígbà àbí kí n yá one million kọ́ yá dọ̀là kí n lọ kọ́ lọ pé àfa ẹ̀ otu sanwó rìn 200. two hundred ńgbà òtún yá ẹgbà two hundred àfa mo ti sanwó ń kí san tán one àfa ìlú àni òkú sanwó tán báwa á dìjì yàn à olórí kúkú àfa à àfa èèyàn gidi mo sì pé èèyàn ọlọ́run mo pe ọyìn mà pé èsè èèyàn ọlọ́run hàn o sì jẹ́ mílíọ̀nù mílíọ̀nù kọ́mọdé àwọn bá wa ṣẹlẹ̀ Islam kò fi si tẹ́ ẹ bá yáwó fa ìdá yá ayọ̀ lẹ́dí na amánu ìdá. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى كتابا فاكتبوه ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀yin tí ẹ ní ìgbàgbọ́ òdodo ẹ̀yin ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ìdá tàdájántún tẹ́ ẹ bá yára yín lówó tàdáyánà ni ẹnìkan ìyá nìkan ẹ̀yìn àwọn yára rẹ̀ lówó èmi mo lówó láti pé mo tún yára mi lówó rárá tàdáyánà mùsáraka ni àwọn méjì èmi lówó àfa yìí lówó ọ wà lọ sọ́dọ̀ ẹni tó lówó ẹni tó nílò owó ọ lọ sọ́dọ̀ ẹni tí ò ní ẹni tí ó nílò owó yọ lọ sọ́dọ̀ ẹni tó lówó yọ wà lọ sọ́dọ̀ rẹ̀ pé kó yá òun lówó tọba ti wá ya tàdáyà náà nu àwọn méjèèjì wọ́n ti àti wọ́n ti di ẹni tó yá ni lówó àti ẹni tó yáwó fáyidá tàdáyà tó ń bìdá yín ní ìlà ajalin kò sígbà tí èèyàn yáwó àfi pé owó tó yá yìí ọ̀ sàn jọba turú ẹ bá ti ṣẹlẹ̀ ajali musamma àsìkò tó sanwó musamma kọjá musamma tasimiya ń wọ́n san ní december december wo thirty december ọgbọ̀n ọjọ́ nínú oṣù kejìlá ọdún ni wọ́n san kọ́ wà ń bẹ̀ bẹ́ẹ̀ fákítùbù kèé ṣe pé káwá fẹnu sọ àfà mo nílò one million ṣùgbọ́n sẹ́yìn one million yìí ń fún yín ní thirty december fún ọ ní oṣù gbòó kò afa kọ́ni ẹ wá bá wa jẹ́rìí si mo yá one million lọ́wọ́ afa mo sọ fún pé ń ní december salamu aleykum ó sì kí n bá lọ kò rí bẹ́ẹ̀ o nígbà wa lọ fún afa afa wà ẹ ẹ sọ fún afa kọ́dírì ẹ fún afa ibrahim tó bá dọ̀la ẹ èmi ọ̀ma wíyé afa kọ́dírì ọ̀ma wíyé kọ èmi náà sì ma وليكتب بينكم كاتب بالعدل a wàá wá kátìbù bìlà àdìl ẹ̀ńtọ́ màwé tó sì jẹ́ olódodo èèyàn tí ó bá olódodo ewu tún bẹ́ẹ̀ o akọ̀wé lè